ó kẹ́yìn àtẹ̀yí فار a أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر به tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe kódo ẹni tó bá ṣe ti ẹnìkan ni yóò kẹ́ tó bá rí lọ́gbọ́n dà lọ́kẹ̀yàmà ọlọ́run ọba ó ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọlọ́run ọba ni wa andhir bihi alladhina yakhafuna an yuhsharu ila rabbihim ọlọ́run ní rẹ̀ ànábì sallallahu alaihi wasallam nítorí pé ọlọ́run ti jí kún àsìwá wípé n tó ń torí rẹ̀ ráwọn òjíṣẹ́ òun náà ni al-basharatu wal-inzar láti fún wa nírò dùnú àti láti kì wá nílọ ọlọ́run ọba wa ń sọ fún anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ni wa andhir bihi. الذين يخافون أن يحشروا إلى ربهم وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون. نرى النبي صلى الله عليه وسلم ما شيء كيلو bìhí dọ̀míru yẹn ó ń bẹ nínú àwọn onímẹ̀sìn tí wọ́n ní ó ń tọ́ka sí alukur'an ayé wà á ń dir bilkur'an máa fi alukur'an máa fi ṣe ìkìlọ̀ máa fi alukur'an máa fi kì wọ́n nílọ̀ ó sì tún bẹ nínú àwọn onímọ̀ tafsir tí wọ́n níbi yìí pípọ́ ń tọ́ka sí ìbìlẹ̀ ọmọlẹ̀ àáxírì pé máa fi jọ́ ọkàn yìí máa fi kì wọ́n nílọ̀ máa fi dẹ́rù bà wọ́n máa pàkíyèsí wọn sí wípé jọ́ kan ń bọ̀ táǹpé níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà wọ́n á. wọ́n á ń bẹ̀rù bí ọlọ́wọ́n ní àwọn wo la ní kó máa ṣèkìlọ̀ fún alladhina yakhafuna an yuksharu ila rabbihim àwọn tí ó ṣe pé gbogbo ìgbà ní máa ń já wọn láyà ẹ̀rú máa ń bà wọ́n tí wọ́n bá rántí péjọ kan ń bọ̀ tí wọ́n kó àwọn ìjọ níwájú ọlọ́run tí gbogbo àwọn pèsè níwájú ọlọ́run irú jọ́nà àmọ́ bà wọ́n lẹ́rù irú àwọn èèyàn bẹ́ẹ̀ máa fi alukurani ṣèkìlọ̀ fún wọn. laisa lahum min dunihi waliyyun wala shafi'un. wọ́n sì máa ma dájú ẹ̀rù ń bà wọ́n látara wípé laisa lahum min dunihi waliy wọ́n mọ̀ wípé lẹ́yìn tọ́lọ́hún kò tún sí alárànṣe kankan fáwọn láyé ń bí ni àbíjọ́ gbẹ̀ndà alìkìyàmà ìyẹn dá wọn lójú. wàlá ṣẹ́bí wọ́n sì mọ̀ wípé kò sólùsípẹ̀ kankan fáwọn níwájú ọlọ́run àfi tọ́lọ́run ọba ọba adẹ́dà tó bá ṣe tán tó bá fẹ́ kí wọ́n gba ìpẹ́ ẹ̀dá kan níwájú ẹ̀ òun náà lọ́wọ́ bó tó yọ̀ǹda ẹ̀ kò sí fọ̀kànbalẹ̀ fẹ́nikẹ́ni láti lè sọ wípé lágbájá yóò sì pẹ̀mí jọ́gbẹ́jà kìyàmọ̀ àyàfẹ́ ńtọ́lọ́ ń bá yọ̀ǹda fún pé a fẹ́ kó o ṣìpẹ̀ lágbájá ọlọ́run ọba ló yọ̀ǹda ẹ̀ ṣùgbọ́n pé nìkan ó wà á dá ṣìpẹ̀ fẹ́ nìkan níjọ náà wà lá ṣẹ̀fín àwọn wọ̀nyí ń bẹ̀rù àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀dẹ̀ kìámà àwọn wọ̀nyí náà ni a fi kùránì ṣèkìlọ̀ fún tí ó ṣe wọ́n láǹfààní àwọn tó ṣe wípé nǹkan kan ti ń bẹ lára wọn èyí tí ìkìlọ̀ kùránì dé bá ó náà ni ìkìlọ̀ tá à ń ṣe lè wúlò ló lè ṣe láǹfààní nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn wọ̀nyí alladhina yakhafuna yuksharu ila rabbihim àwọn wọ̀nyí ń páyà ọjọ́ tí a kó wọn jọ níwájú ọlọ́run ọjọ́ náà máa bà wọ́n lẹ́rù púpọ̀. laysa lahum min dunihi waliyyun wala shafi'un kí wọ́n sì máa mọ̀ dájú wípé lẹ́yìn ọlọ́run kò sálànàṣe kankan fáwọn bàbá yọwọ́ ọlọ́run ọba kò tún sí alánàṣe kankan fáwọn mọ́ wọ́n ń bẹ̀rù ọjọ́ náà bákan náà wọ́n sì ń bẹ̀rù ọjọ́ tí ò sí olùṣìpẹ̀ kan fáwọn àfitọ́lọ́run bá yọ̀ǹda gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà ó ń bà wọ́n lẹ́rù àwọn tí wọ́n wá ń bẹ̀rù báyìí àwọn náà ọlọ́run ní ànábì òun máa kì nílọ̀ nítorí pé ìkìlọ̀ tóun bá ń ṣe àwọn wọ̀nyí ni ó ṣe láǹfààní ìkìlọ̀ ta ni kò máa ṣe fún wọn yìí la'allahum yattaqun bóyá látara ìkìlọ̀ yẹn wọ́n lè di ẹni tí ó páyà ọlọ́run wọ́n lè di ẹni tí ó ṣọ́ra wọn níbi tó lè kó ipa lára bá wọn níwájú ọlọ́run gbogbo ń tó lè ṣokùnfà kí wọ́n wọná látara ìkìlọ̀ tí rẹ̀ ànábì ń ṣe fún wọn wọn á gbọ́ wọn ó sì ṣọ́ra nípa ẹ̀. ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين. daa ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ó ẹkọ dá lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ yìí ó sì ń gbúdọ̀ máa nílapa lérí ẹnì kọ̀ọ̀kan wa pàápàá jùlọ ọlọ́run ọba ò dá wa bákan ọlọ́run ní ká jura wa lọ nípò ọlọ́run ní jura wa lọ nínú arísìkì ọlọ́run ọba jura wa lọ àmọ́ inna akramakum inda Allah atqakum ẹni tó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run náà lẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run èyí ló fà á tó fi jẹ́ pọ́lọ́ wọn bá dojú ọ̀rọ̀ yìí kọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa bánábì ó ṣe máa ṣe pẹ̀lú àwọn èèyàn tó kù díẹ̀ káàtó fún láwùjọ nínú àwọn tí ó jẹ́ àlè ń mọ̀ ọlọ́run ọba ni wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal ashi. wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal ashi. ọlọ́run rẹ̀ ànábì sallallahu alaihi wasallam má lé wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóyá nítorí wípé wọn kì í ṣe èèyàn ńlá nítorí pé wọn ò lówó lọ́wọ́ nítorí pé wọn ò níran bẹ́ẹ̀ sì ni tòun ti bí wọn ò ṣe níran tóun ti bí wọn ò ṣe jẹ́ èèyàn ńlá alladhina yad'una rabbahum àwọn wọ̀nyí wákàtí márùn-ún wọ́n ń pé pérépéré wọ́n máa ń pe ọlọ́run láàárọ̀ àti láṣálẹ́ wọ́n á farajìn fọ́lọ́run wọ́n á kó gbogbo rí wọn sọ́dọ̀ ọlọ́run wọ́n sìn lọ́run tọkàntọkàn wọ́n lè má lówó lọ́wọ́ wọ́n sì lè má ní nǹkan kan àmọ́ wọ́n ń sin ọlọ́run ọba tó dá wọn tọkàntọkàn náà. lórí ìdúnnà wájú náà. ìdí tó sì fi ń ṣe ogun tí wọ́n ń ṣe wọn ò tọrọ ẹ̀san lọ́dọ̀ ẹnìkan ojú rere ọlọ́run ọba ni wọ́n ń wá alìjánná ni wọ́n ń wá ìrẹ́ ànábìrú àwọn èèyàn bẹ́ẹ̀ má lé wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Naam. Àlàyé kámi ẹ̀sán àbẹ̀yìn mi ṣe. Áyà yìí ẹni tó ṣokùnfà ìsọ̀kalẹ̀ rẹ̀ nínú hadith tí imaamu muslim gbà wá afaawa saad bin abi waqas radiyallahu anhu wani kunna ma'a nabi sallallahu alayhi wa sallam sittata nafarin ó ní à ń bẹ pẹ̀lú òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam à ń lọ bí ikọ̀ àjókò pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam faqala al-mushrikuna lin-nabi sallallahu alayhi wa sallam àwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam àwọn tá ń pè lọ́sẹ̀ bọ́ ń gbà náà wọ́n nípò wọ́n lówó lọ́wọ́ wọ́n sì pàtàkì láwùjọ wọ́n wá ń sọ fún anabi sallallahu alayhi wa sallam ìpèrè òjíṣẹ́ ọlọ́run tó bá ti ẹ̀fẹ́ káwa yìí ó gba islam gan-an sáwa àtàwọn rẹ́dàràdà ìlàjọmọ ìjókòó papọ̀ àwọn tí wọn ò níran tí wọn ò lówó tí wọn ò jẹ́ nǹkan kan àti wọn lájọmọ ìjókòó papọ̀ bí ó tòrò kí àwọn tó ń jókòó tí ọ yìí ẹrú wà nù wọn ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ bọ́kùn tó bá wọ aṣọ kan aṣọ ò ní dókè kò ní délẹ̀ àwọn tó kó tira yìí kò jẹ́ káwọ èèyàn gidi ó lè súnmọ́ eh, bákan náà tí wọ́n bá sì ń jókòó pẹ̀lú àwọn wọ̀nyí àrífín ó wà ń bẹ̀ yẹjìtẹ̀rì una àlẹ́yìn náà wọ́n ò rí wa fín wọ́n wá sọ léèfà nàbì sallallahu alayhi wa sallam àfọwọ́ sáàdù bùnà àbí waqas ó ní wàkúntù àná wàbùnù mas'ud ó ní níjọ́ àti ibnu mas'ud wàrọ́jòló min udhail ọkùnrin kan nínú àwọn ìdílé udhail náà wà ń wa bilal bilal náà wà ń bẹ̀ àtàwọn ọkùnrin méjì kan lasto osemihima tó yẹ kí mi ò rántí orúkọ wọn mọ́ ìgbà táwọn èèyàn wọ̀nyí sọ ọ̀rọ̀ yìí fawaqa'a fi nafsi rasulillahi ma sha Allah an yaqa. ó dọ́gbẹ́ sànàbí lọ́kàn wípé a fẹ́ káwọn èèyàn yìí gba islam lóòótọ́ ṣùgbọ́n tí wọ́n béèrè fún isáwà lé àwọn tán ti gbà lóòótọ́ wọn ò ní nǹkan kan aláìní ni wọ́n ṣe àwọn alé wọn kó lẹ́gbẹ̀ẹ́ wa nítorí wípé a fẹ́ bẹ́yìn sọ̀rọ̀ torí pé tí wọ́n sọ ní pé tọ̀ àwọn ò ní kọ́ ọmọ bá wọn ṣe ṣùgbọ́n lẹ́gbà táwọn bá ti wà pẹ̀lú rẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn ò fẹ́ máa ríru àwọn yẹn báwọn bá tiẹ̀ gba islam ọ̀hún náà kò yẹ kán máa ríru àwọn èyí pẹ̀lú àwọn àwọn tó ń kó tira yìí ó dọ̀tí èèyàn kéèyàn máa jókòó pẹ̀lú wọn fahadatha nafsahu ọ̀rọ̀ tán wàá sọ ohun ànábì wàá ń rò lẹ́mìí ah, bó la sì ṣe báyìí a káwọn èèyàn yìí ò gba islam níta sì béèrè yìí ó fẹ́ le díẹ̀ orí ìyẹn lànàbí wà tànàbí ń rò lọ́kàn lọ́lọ́run fi sọ àyà yìí kalẹ̀ ولا تترد الذين يدعون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم فتدعونهم فتكون من الظالمين bákan náà ẹgbà wa mi tún bẹ nínú ẹgbà wa ti sunan ibnu maja ìyẹn wá láti ọ̀dọ̀ al-aqraw bunu habis at àti uyayna bunu hisni al-fazari. al fàwájàdá rasulullah sallallahu alayhi wa sallam wọ́n rí ànábì sallallahu alayhi wa sallam máa suhaib suhaib yìí arúmi ara alẹ́ róòmù lòun kì í ṣe lárúbáwá nínú àwọn sàábé ni wà bilal bilal ọmọ habasha lòun ara <clears throat> ethiopia wà ammar wà khabab wà khabab gbogbo àwọn tá a kà kalẹ̀ yìí kọ́ ìdánfí nọ́ọ̀sì mina dọ́ afá ìmìnà mìíràn nínú àwọn tí ò ní wọ́n jókòó nínú àwọn yẹ̀yẹ̀ pẹrẹ nínú àwọn mùmìnì wọ́n jókòó pẹ̀lú anabi sallallahu alaihi wasallam falama ra'awhum hawla nabi ìgbà tí àwọn kèfèrí tí wọ́n wá rí àwọn yìí lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam wọ́n yẹpẹrẹ wọ́n fojú kéré wọn wọ́n wò wípé àwọn wọ̀nyí kéré sáwọn tá a lè máa bá tó fa àtàwò fàkàlù bíi wọ́n wà lọ nàbí sallallahu alaihi wasallam ká nàbí ò sáwọn àwọn fẹ́ rí fọ́rọ̀ kan wàkọ́ọ̀lù wọ́n wá sọ fójíṣẹ́ ọlọ́run wípé inna nuridu an naj'ala lana minka majlisan àwa fẹ́ kó fún wa ní àsìkò kan táwa náà ó lè mọ pèsè jòkó pẹ̀lú ẹ̀ ta'arifu lana bíi arab fadlana táwa bá jókòó pẹ̀lú rẹ̀ kán lè mọ̀ pé èèyàn yìí là wá káyé ó mọ irú èèyàn táwa jẹ́ kódà ó tún kó ìbá ọ̀gán tírú wa bá jókòó pẹ̀lú ẹ̀ fa inna wufudal arab ta'atika nítorí pé ó ṣeé káwà pẹ̀lú ẹ pẹ̀lú àwọn aláìní yìí àwọn àlejò ńlá lè wá àwọn èèyàn kàrìnkàrìn lè dé fanastahi antarona al-arab antarona al-arab ma hadhihi al-abudi pé kò pọ́n wálé káwọn àlejò gidi ó dé kán wá rí wa pẹ̀lú àwọn wọn ò fẹ́ pé abudu gan al àwọn tó ṣe wípé tí wọ́n ti tán àwọn tí ò jẹ́ nǹkan kan àwọn tí ò àwọn tí wọn èé rí mọ́yàn bó o láṣẹ a máa jókòó pẹ̀lú àwọn wọ̀nyí fàyídà nahanu jí iná a jẹ́ pé táwa bá ti wá bá ọ fa aqimuhum ank lé wọn dìde nígbà tá a bá ti dé fàyídà nahanu farogna táwa bá parí ní táwa bá ọ sọ tán faqud ma'ahum in shit wọ́n lè jókòó tí wọ́n bá fẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gbàtà wọn bá ń bẹ́ńbẹ́ àfẹ́ rí wọn bó ti wulẹ̀ kọ́ ma kọ́ọ̀lẹ̀ náà anábì ni mo gbọ́ sallallahu alaihi wasallam kọ́ọ̀lù wọn wá ní anábì mo gbọ́ kọ́ ló sọ faktub lana alayka kitaba jẹ́ kó lákọ́ọ̀lẹ̀ kìí ṣe gbọ́ kàn fẹ́ mu sọ yóò lákọ́ọ̀lẹ̀ nítorí òní kan nítorí ọ̀la ni torí tẹ́nìkan bá jókòó tá a bá ní ó dìde kọ́mọ́ àmọ́ wò wípé kí ló tó wọ́n fi dìde àkọọ́lẹ̀ ni wọ́n fi hàn kọ́ọ̀lá fàdá àbí sọ̀hífà ànábì wa ni ó yẹ mú pépà kan wá wàdá aliyan radiyallahu anhu ànábì ní ali ó yà wá kọ́ tí wọ́n wí hùn kọ́ sílẹ̀ wà nánú qu'udun fi àwọn sàbẹ̀ tí wọ́n sì sọ pé wọ́n jẹ́ nǹkan kan lójú wọn náà ni wọ́n ti ń sọ. So wọn láwa náà wà níjókòó lẹ́gbẹ̀ẹ́ kan ní mọ́sáàsá wa náà joko níbi tí orí èyí ni wọ́n wà tánàbí ti ní kí wọ́n jáwé wá fanazala jibirilu aleyhi salam faqal lójú ẹsẹ̀ ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ ànábì kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé torí káwọn eléyìí lè gba islam ni wọ́n á fẹ́ lé àwọn èyí kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọba ní wàlẹ̀ àtọ́tò fídíò lẹ́yìn náà yàtọ̀ wọn ọ̀rọ̀ fáwọn. ọlọ́run ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتتردهم فتكون من الظالمين ọlọ́run ọba ní rẹ ànábì sallallahu alaihi wasallam torí pé Ọlọ́run èyí yé kíyèsí ànábì rẹ̀ ìsìn máa ń bẹ fáwọn ànábì ọlọ́run tí wọ́n bá fẹ́ wùwà ìjọ́mọ̀nìyàn ọlọ́run á sì tọ́ wọn sọ́nà àwọn ànábì ọlọ́run kì í ṣèṣe ànábì ń rò nínú ẹ̀mí wípé àwọn èèyàn yìí wọ́n sì bá sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn kànrìnkànrìn yìí afẹ́kàngbà Islam tó bá yẹ pé ń tẹ fẹ́ nìyẹn á ṣe fún yín mọ̀nà èbí ìgbà tẹ́bá láti wà pẹ̀lú wa káwọn eléyìí má jókòó ànábì ń rò yẹn lẹ́mìí ọlọ́run bá wá ń jẹ́ kó yá ànábì wípé àwa làá máa jẹ́ èèyàn ó gbà pé wọ́n jókòó tiẹ̀ ohun yìí ò ní wọ́n gba tiẹ̀ àwọn tí wọ́n ń bẹ pẹ̀lú rẹ̀ yìí gan àwọn tọ́lọ́run fẹ́ lò nìyẹn wọ́n lè mọ̀ ní ọlọ́run bá ní wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal ashi. wala tatrudil ladina yad'una rabbahum bil ghadati wal ọlọ́run rẹ̀ ànábì má ṣe lé wọn jìnnà má kájú ńlẹ̀ fáwọn wo alladhina yad'una rabbahum àwọn tó ṣe wípé gbogbo àsìkò wọn ọlọ́run ọ̀tọ̀ọ̀lọ́ ni wọ́n fi ń ṣe àwọn olókòwò kankan wọ́n jókòó ní mọ́sálásí ni àwọn alùsùfà wọn ò níṣẹ́ torí pé láti ìlú tó jìn ni wọ́n ti wá náà wá sínú ìlú Madina mọ́sálásí ni wọ́n ń sùn àwọn sọdáka tó bá gbé fún ànábì lànábì máa gbé fún wọn nígbà wọn bá pẹ́ ń bẹ̀ fá ẹni tó bá rí owó díẹ̀ tùjọ́ ní owó sọdáka òun náà lọ bẹ̀rẹ̀ nǹkan kan títà aláìní pátápátá ni wọn àwọn náà wọn a máa ń bẹ nínú mọ́sálásí lọ́pọ̀lọpọ̀ ọgbà láàárọ̀ lọ́sàn-án wọn máa bẹ lọ́nu wọn máa yẹn náfìlà wọn máa kírun déédéé ọlọ́run wa ni àwọn wọ̀nyí níyì lọ́dọ̀ èmi àwọn yìí làwọn kan sọ pé kọ kájúlẹ̀ kọ má jẹ́ kó dó lẹ́gbẹ́ rẹ̀ ànábì ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ wala tatrudu alladhina yad'una rabbahum. wala tatrudu alladhina yad'una rabbahum bilghadati. jama ẹ wo bọ́lá wọn bá ṣe ń kọ́ ànábì sallallahu alaihi ànábì ò lè ṣiṣẹ́ torí pé ìsìn máa ń bẹ fún un jàmọ́ ipò wo lèèyàn wá délé ní tó sọ pé wọn ò lè tún ọ ṣe ẹ wà nábì ọlọ́run anábì ti fẹ́ gba tí wọ́n wíhun pẹ̀lú àníyàn pé káwọn yẹn sálẹ̀ gba Islam gẹ́gẹ́ bí èèyàn ṣùgbọ́n ọlọ́run mọ̀ wípé ìlú tóbi tó fẹ́ fi sí yẹn ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ jàmọ́ àwa tá a ń bẹ lẹ́nìí yálà ipò kan la wà ní tọ́gọ́rọ̀ àwọn èèyàn ń bẹ lábẹ́ wa yálà owó la ní ni yálà ọlá kan la ní ni àbímọ kan la ní ọ̀sẹ́ni tásìsì ò súnmọ́ ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo wa abùkátà kágbàmọ̀ràn abùkátà ìtọ́sọ́nà ẹni tó jó lórí tó bá ti wora rẹ̀ tóbi tayọ ẹni tí wọ́n lè fún nímọ̀ràn ìparun lọ́rọ̀ rẹ̀ padà wá já sí torí pé bá rí tí ń lọnu kòtò àti lè sọ ẹ̀rú ọmọ bá wa bẹ́ẹ̀ bá sọ ń sìn yóò fà bínú yọ nígbà bá wa jánu kòtò tán yóò bá sọ̀rọ̀ kó kó mú bínú lọ́wọ́ sọ̀rọ̀. ń إذا نابتك نائبة شاور سواك إذا نابتك نائبة يوما وإن كنت من أهل المشورة يوما وإن كنت من أهل المشورة نعم شاور سواك àfààní ṣàwérí sí wa káyìdá àná bá ti kàná ibi ó ní má sọ pé o gbọ́n tán má sọ pé o mọ̀ tán má sọ nìkan ló mọ núrò gbàmọ̀ràn lọ́wọ́ ẹlòmíì fọ̀rọ̀ rẹ lọ ẹlòmíì ẹlòmíì yóò máa fara níyàwó rẹ̀ dọ̀la yóò ní mi gbọ́dọ̀ gbọ́rọ̀ mi ta. شاور سواك إذا نابتك نائبة شاور سواك fọ̀rọ̀ rẹ lẹ́lòmíì náà ìdáná bàtíkà náà ìbátan nígbà tí gbogbo ẹ bá fẹ́ dojúrú mọ́ ọ lọ́wọ́ mọ́rò pọ́pọ́lọ rẹ nìkan ló pé tán tún fi lọ ẹlòmíì gbàmọ̀ràn lọ́wọ́ ẹlòmíì. àhálẹ̀ ìmọ̀ṣọ́ra tí. يوما وإن كنت من أهل المشورة torí pé jọ́ mi ń bẹ ọgbọ́n a máa pa ọlọ́gbọ́n òye a máa gbé olóye ṣubú àwọn alárúbá wọn ní hiddatul mari tuhlikuhu mọ̀gbọ́n tán mọ̀mọ́ tán ọmọnìyàn náà ni máa kó parun báyàn torí pé yóò wo rẹ̀ pé gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbégbà ẹ̀ bọ̀ ń bẹ̀ gbogbo ẹ̀ ló mọ̀ a máa kó parun báyàn wọ́n ṣàfitì ọ̀rọ̀ kan sọ́dọ̀ àfáwà Ali ọmọ Abi Talib wọ́n ní a lè sọ pé ànáṣù fàlàfà pé èèyàn tẹ yẹn mẹ́ta lèèyàn odidi èèyàn ń bẹ nisful insan ìlàjì èèyàn ń bẹ wàláṣẹ́yìn ẹni tí ó tiẹ̀ jẹ́ nǹkan kan tó kàn ń pèrè léèyàn ó ń bẹ nínú èèyàn ṣùgbọ́n kì í ṣe èèyàn ṣùgbọ́n tó bá múra tá a rò pé èèyàn ní kí ni wọ́n fi wọ́n wọ́n ló didi èèyàn òun náà ni man lahu ra'yun sa'ib wa yastashir ẹni tó ṣe pé nítọpọlọ ọlọ́run fún ní làákàyè kódà ó wà nípò ẹni tá a máa lọ kó ọ̀rọ̀ bá tá a sì tún máa ṣàǹfààní nínú ẹ̀bùn ọpọlọ àtòyé tọ́lọ́run fún ṣùgbọ́n bọ́pọlọ ń ṣe tó bí làákàyè ọ̀hún ṣe tó bóyá ọ̀hún ṣe tó yẹ̀stẹ̀ṣíìr ó tún máa ń gbàmọ̀ràn wọ́n ní yẹn lódìdí èèyàn ìyẹn lẹ̀dá tó pé kò sọ pé òun ló ń gbọ́n tán kò sọ pé òun ló ń mọ̀ tán ọpọlọ ń bẹ lóòótọ́ ọpọlọ yẹn ni yóò wá máa lò tó bá ti gbàmọ̀ràn yóò wá gbé ìmọ̀ràn yẹn sábẹ́ ọpọlọ pé ah, ìmọ̀ràn tá fún mi eléyìí dá ìyẹn ló pé lẹ́dà wọ́n ní ṣùgbọ́n nisful insan ìlàjì èèyàn ó náà lẹni tó ṣe wípé làúrà ìmsọ́ìb ọ̀pọ̀lọpọ̀ làákàyè ń bẹ wàlákin náà ó láyà ṣẹṣẹ ṣùgbọ́n kì í gbàmà ààbò èèyàn ni àsìkò tí ó máa kó sínú àṣìṣe àsìkò tí ó máa kó sínú àbámà yóò pọ̀ bá sì mọ̀ kí n pọ̀rọ̀ yìí lọ́yà yóò ti ṣe tán yóò àmọ́ kábàámà lérí ẹ̀ ààbò èèyàn nìyẹn àbí ẹni tó ṣe wípé yẹstẹṣír wà lẹ́yìn ìsàlẹ̀ òwúrọ̀ àyùnsọ́ èb a máa gbàmọ̀nà ṣùgbọ́n náà lọ́pọlọ kò lájọ nínú ọpọlọ bọ́ bá gba àmọ̀ràn kan bẹ́ẹ̀ bá sọ pé báyìí ni o ṣe tó bá ti di bọ́ta tó bá ti pàdé ẹnìkan tẹ́nìkan bá ti di sọ́jọ́ nígbà ah, yóò tún sọ ọ̀tà àkọ́kọ́ ńlẹ̀ tó bá ti pàdé ẹnìkan yóò tún ẹ̀dá pẹ̀ fún mi mọ́ lóòótọ́ ń gbàmọ̀ràn lóòótọ́ ṣùgbọ́n ọkọ̀ lílà ákáyè láti lè fi wọn àwọn ìmọ̀ràn wípé ah, ìmọ̀ràn eléyìí ah, kì í ṣe ìmọ̀ràn dáadáa irú àwọn èèyàn bẹ́ẹ̀ àbọ̀ èèyàn ni wọ́n ṣùgbọ́n ẹni tí ò tiẹ̀ wá jẹ́ nǹkan kan rárá tí ń pẹ́rẹ́ léèyàn man laysa lahu ra'yun sa'ib wala yastashir oríire kulẹ̀ pé tẹ́lẹ̀ kò ní làákàyè kì í tún wá gbàmọ̀ràn irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn kì í ṣe èèyàn wọn kà gbáwó èèyàn wọ ní ṣáwérí sí wáàkà. ṣáwérí sí wáàkà ìdá nàbà tí kàdá ìdá tó yàwó máa ń wà nǹkan tàbí àhàlì màṣúra tí yàwó máa wà nǹkan tàbí àhàlì màṣúra tí. ó dáa púpọ̀ oore tó pọ̀ ó ń bẹ níbi kéèyàn ó máa gbàmọ̀ràn anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run tún pa á láṣẹ wípé wàṣáwírí umfil amur eré anabi túmọ̀ gbàmọ̀ràn lọ́wọ́ àwọn ènìyàn rẹ kódà ibi tọ́lọ́run ti ń bọ̀rọ̀ yẹn bọ̀ ọlọ́run ní waqfir janahaka limani tabaka minal mu'minin ọlọ́run ọba ń bá àwọn ọ̀rọ̀ bọ̀ ìpèrè anabi ṣàmójúkúrò wàá fùánú wasfa sàmójúkúrò fáwọn ènìyàn rẹ tí wọ́n bá ṣe ní tó kù díẹ̀ káàtó sàmójúkúrò fún wọn wastagfirila umullah tún tọrọ àforíjì fún wọn lọ́dọ̀ ọlọ́kọ́lọ́ òun foríjì wọn tó ń ti pé wọ́n ṣe pálapàla sí ọ ọlọ́run tó ní wàṣáwírí umfil amúr síbẹ̀síbẹ̀ tó máa gbà wọn lọ́dọ̀ wọn láàfin wípé yàtọ̀ sí pé wáàyí ni wọ́n ń bá anabi sallallahu alayhi wa sallam tíjọmọ nìyẹn bá fẹ́ gbé ọlọ́run ó tètè ránṣẹ́ láti sánmà pé ẹ sọ fún báyìí ni kò ṣe kọ́ ṣe báyìí síbẹ̀síbẹ̀ ọlọ́run tún ní wàṣáwírí tún máa gbà mara nínú ìtọ́sọ́nà tó ń bá nábì tí fìgbà fún gbogbo wa náà nábì ti rò ó bá kan tọ́lọ́run ó sọ má lé àwọn ènìyàn kúrò lẹ́gbẹ́ rẹ má kájú lẹ̀ fún wọn wala tàtìrò dé lẹ́dí. wala tàtìrò dé lẹ́dí lẹ́dí ọ̀nà rọ́bà بالغداة والعشي بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم شيء فتطردهم فتكون من الظالمين ọlọ́run ọba ní atọ́rùdù ní ti ń jẹ́ ní kéèyàn ó léèyàn àbí kéèyàn ó kájú ńlẹ̀ fún yàn kó èèyàn ọba wa mú wa ní nahayo wàlá tátíròtù eré anabi ò tó bẹ́ẹ̀ ò lé wọn ò gbúdọ̀ kájú fún wọn. alladhina yad'una rabbahum àwọn tó ṣe wípé yad'una rabbahum wọ́n ń bẹ lọ́hún wọn ò fìgbà kan fọlọ́hún ọba wọn lẹ̀ Imam Qurtubi wọ́n ní tí ọgbà lérò pẹ̀lú àdúà wípé àwọn tí wọ́n ń pe ọlọ́hún ọba wọn wọ́n ní tí wọ́n gbà lérò ń bẹ ni wípé al-muhafazatu ala salati al-maktubati fil jama'a àwọn wọ̀nyí náà làwọn tó ṣe wípé gbogbo òórùn wọn inú mọ́sálásí ni wọ́n ti ń kí wọn àsìmọ́ kíní jẹ̀mọ́ níbo náà lọ. bọ́ bá di àsìkò àsùnbà wọn akásùnbà wọn ní jẹ̀mọ́ inú mọ́sálásí wọn ò rébi kan. bọ́ bá di àsìkò àyílà wọn akí àyílà àyílà wọn nínú mọ́sálásí wọn ò rébi kan. wọn akásìrì wọn bẹ́ẹ̀ wọn a kí magiribi wọn bẹ wọn a kí gbogbo òun wọn tí wọn ń kí jama ni wọn ń kí nínú mọ́sálásí afáwa ibnu abbas àwọn ni wọ́n tu bẹ́ẹ̀ àti mujahid àti hasan wípé yad'una rabbahum bil gadati wal ashi wọ́n ní gàdáàtì àti àṣìyí yẹn ó ti kó irun wákàtí márààrún sínú torí pé àwọn kan ń bẹ nínú irun tó pé àárọ̀ láàkì àwọn kan bẹ tó ti pé alẹ́ là máa ń kí òun àsùnbà àárọ̀ là àyílà àárọ̀ bí ọwọ́ àárọ̀ mọ́sán là ṣùgbọ́n talẹ́ oní ẹni mọ́gíríbì àti ṣáì àwọn àfọ́nímọ̀ tafsir ó ń bẹ nínú wọn tí wọ́n sọ wípé yín tọ́lọ́ wọn bá fi ròyìn wọn bì ó náà ní pé yad'una rabbahum bil ghadati wal ashi wọ́n mójútó wákàtí márùn-ún wọn lásìkò nínú mọ́sálásí níjàmá sáwọn yẹn lọ́wọ́ afẹ́ kájúlẹ̀ fún ọlọ́wọ́n ọba fi ròyìn yẹn ròyìn wọn a wípé nínú téèyàn fi máa ń lákàkún lọ́dọ̀ ọlọ́run téèyàn fi máa ń nípò níwájú ọlọ́run ó náà ní kéèyàn ó mójútó ìmọ̀ kí wákàtí márùn-ún àrùn èèyàn níjàmá nínú mọ́ṣáláṣí anábùwà muhammad sallallahu alayhi wa sallam bó jẹ́ jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí hadithi náà wọ́n ní idha ra'aytum ar-rajul ya'tadu ya'tadu al-masjida fash'idu bá rẹ́ nìkan tó lè wípé gbogbo ògbà ẹ mọ̀ gba mọ́sálásí tán bá ti pèrún yóò ti lọ kírun mọ́sálásí kán tó pa ìlà yóò ti máa súnmọ́ mọ́sálásí ànábì ní ẹ jẹ́rìí pé onítọ̀hún ní ìmánì bó tilẹ̀ jẹ́ pé àdìsí ẹnu kùn ṣùgbọ́n àyà kùránì ń bẹ tó tọ́ka sí bẹ́ẹ̀ ọlọ́run sọ náà alukur'an kẹrìm a'udhu billahi minash shaitonir rajim ọlọ́run innama ya'muru masajidallah man amana billahi wal yawmil akhir ọlọ́run ọba ní kẹrẹ àwọn tí wọ́n bá ti ń fara ro ilé ọlọ́run àwọn tí wọ́n ń tún inú ilé ọlọ́run ọba ṣe àwọn náà làwọn tó gbọ́ ọlọ́run ọba gbọ́ nítorí pé bẹ́ẹ̀ yẹn ọba ní ìmánì ìmọ̀ túndé ọlọ́run ọba ṣe ládàlẹ̀ yẹn máa ń gbà ó dàbí tàwọn ará tọ̀hún tó yẹ pé àwọn àǹfààní táyé kan bẹ tí ó máa rí bẹ́ẹ̀ nìkan bá ń tọ àgéjọ mọ́tàlásí ìtàfù náà ni ah, ẹ mọ̀ kúṣẹ́ ládà ìsákùnmọ́lá fẹ́ra ẹni tó fẹ́ gbà náà nù kì í ṣe bóyá àmọ́ ẹ̀dáwó kan fún un ó ń ṣiṣẹ́ ọlọ́run ẹ̀rẹ́ lómi yọ sáré wá yóò fọ tọ́lẹ́tì mọ́sálásí kódà ẹlòmíì gan òní jẹ́ ẹ̀mọ́ pòun lòún wá ń ti wá mi yóò ti rọmi sínú àgé kalẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àmì pé èèyàn ní ímánì ni nínú àmì fi máa ń lákàkún lọ́dọ̀ ọlọ́run subahana ọlọ́run máa fi pọ́n èèyàn lé nínú àwọn ni sallallahu alayhi tí wọ́n máa bẹ lábẹ́ àlàáràṣí yawma la dhilla illa dhillu níjọ́ tí ò ní sí bòjì kankan àyàfi bòjì ọlọ́run nínú wọn náà ni rajulun qalbuhu mu'allaqun bil masajid àwọn èèyàn tó ṣe wípé gbogbo ìgbà ọkàn wọn máa ń fà sí mọ́sálásí láti lọ́ọ́ máa kírun wọn ní nínú mọ́sálásí bó kásùn bá mọ́sálásí ni ó ti lọ kí jàmá.

àwọn láwọn nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n fi pàtàkì lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún wàlá tàtìrò délẹ́dì náírà dẹ̀hún. wàlá tàtìrò délẹ́dì náírà dẹ̀hún náà ọba fún bílgọ̀dá tí wọ́n àṣì bílgọ̀dá tí àṣì àfọwọ́ abdullahi ọmọ abbas wọn láwọn wọ̀nyí náà làwọn tí wọ́n ń kírun wọn lásìkò nínú mọ́sálásí nínú jàmá ní jàmá pé ntọ́lọ́wọ́n bá fi ròyìn wọn nìyẹn bákan náà ó ń bẹ nínú àwọn àfonímọ̀ tafsir wọn láwọn wọ̀nyí àwọn náà làwọn tí wọ́n dún nímọ̀ adhikr wa qira'atul qur'an tí wọ́n máa ń ṣèrántí ọlọ́run tí wọ́n bá kírun tán wọ́n á tún gbé alukur'an wọ́n máa tìláwà kur'an nígbà gbogbo èèyàn bá jáde àwọn ò tún máa tìláwà kur'an pẹ̀lú àníyàn wípé yuriduna wajhahu kì í ṣe torí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹnìkan kì í ṣe torí ká lè kí wọn kì í ṣe torí kálẹ̀ yìí wọ́n àníyàn tí wọ́n ń torí rẹ̀ ṣe òun náà ni pé wọ́n ń wojú rere ọlọ́run ọlọ́run ọba ní sáwọn wọ̀n yìí wá làwọn kan ń sọ pé kó kájúlẹ̀ fún lóòótọ́ wọ́n lè má lówó wọ́n lè má nípò wọ́n lè má níran gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ṣe rò ó sùnmọ́ lọ́dọ̀ ọlọ́run ẹni àpọ́nlé ni wọ́n ẹni iyì ni wọ́n. alọ́nira ànábì ìṣòro sí ẹ̀wọ̀n ò sí lọ́wọ́ ẹ̀. ìwọ kọ́ ló ṣèdájọ́ wọn ẹwọ bọ́lá ń bá nàbí sọ̀rọ̀ sallallahu ọ̀rọ̀ wọn ò sí lọ́wọ́ rẹ ìṣòro ṣẹ́ wọn ò sí lọ́wọ́ rẹ kí lọ́kàn pé kán dìde rẹ torí pé àwọn kan fẹ́ jókòó ẹwọ bọ́lá wọn bá ṣe ń tún ànábì ṣe وما من حسابك عليهم من شيء bí wọ́n ṣe rí yẹn iṣẹ́ tí wọ́n ń ṣe síwájú ọlọ́run àwọn ọlọ́run la san wọ́n lẹ́san ìwà ànábì kọ́ ló san wọ́n lẹ́san èyí tí wà ànábì náà sì ń ṣe tá a fi pàtàkì rẹ̀ lọ́dọ̀ tọ́lọ́run àwọn náà kọ́ ni wọ́n san wọ́n lẹ́san kó wá ní ó ṣe tó bá ṣe kí ló wá dé jẹ́ pé torí àwọn tó jẹ́ èèyàn pàtàkì ó wàá ńlẹ̀ fún wọn ọlọ́run rẹ̀ ànábì má ṣe bẹ́ẹ̀. pínrín rẹ̀ tó bá lè lé wọn kúrò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fatako ramina a sì fowókọ rẹ̀ sínú alábòsí. jẹ̀mọ́ odidi ànábì ọlọ́run àwọn èèyàn yẹn tí wọn ò já ànábì tí wọn ò jẹ́ nǹkan kan ọlọ́run sì ní rẹ̀ ànábì tó bá lé wọn a sì fowókọ rẹ̀ sínú ọ̀kan nínú àwọn alábòsí yẹn. ìyẹn túmọ̀ pé ráǹkì ànábì ó jà ló fi jẹ́ wípé ipò wo lèyàn wá wà lẹ́ni tó fi rò pé o lè yan ọmọ làkejì jẹ́ ìgbé ó kéré sí wa ẹja yàn jẹ ẹ wo ipò wo ló tó ipò ìjà ànábì ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wípé a gbọ́dọ̀ fojú náà èèyàn kankan bó ti لا تعكرن مرعى حتى تجاربه لا تحكرن مرعى حتى تجاربه فطالما قام إنسان مقام فئة طالما قام إنسان مقام فئة فطالما قام إنسان الدال والذال في تصوير واحدة الدال والذال في تصوير واحدة الدال أربعة والذال سبعمائة الدال أربعة والذال سبعمائة الدال أربعة والذال سبعمائة ìwọ bàbá tó ṣe wípé olówó lọ́wọ́ onípò ọlọ́lá ní gbogbo àdúgbò kò tó lóru ọkọ rẹ̀ má fojú rẹ́nà ẹlòmíì لا تحقرن مرها حتى تجربه àfààní لا تحقرن مرها má fojú rẹ̀ nà ọmọlàkejì má fojú rẹ̀ nà ẹnìkankan hatta tujaribahu sọ ọmọrú èèyàn tí í ṣe níwájú ọlọ́run kì í ṣe pẹ̀lú aṣọ láàfin mẹ́ni ọlọ́run kì í ṣe pẹ̀lú bá a ṣe lówó lọ́wọ́ tó láàfin mẹ́ni ọlọ́run kódà wọ́n lè rò pé ni ọlọ́run ọba ni ọkọ̀ ó sì kọsẹ̀ látara ọmọlàkejì. látara

bẹ́ẹ̀ bá rí ibi tó lówó míì tí ń bínú sọ̀rọ̀ sáwọn èèyàn èèyàn ó sì wá wò pé ṣé wọ̀ náà ṣe bẹ́ẹ̀ ni wọ́ náà ẹlòmíràn pé wá o ẹ lè kó òṣì tìyín bò àyìn ìran pé nínú gbogbo fámìlì yín nínú gbogbo òran rẹ ta lórí owó ra rí la ilaha illallah nígbà tó ṣe pé ibi tí kò sí àkò sí kódà àwọn bàbá bàbá bàbá ẹnìkan kódà kẹ̀kẹ́ ló kéré wọn rà yóò máa sọ torí pé ó ti mọ̀ kébi tí jẹ ẹ̀mú tí ń wá nìyẹn ó tó sọ pé fámìlì òun ní jẹ́ nǹkan kan bẹ́ẹ̀ sì ni bó ṣe ń sọ yẹn ọlọ́run ọba ń gbọ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àyíká ìtọ́lọ́run bá fi wá sí ká má fojú rẹ́ náà ọmọlàkejì kì í ṣe wípé bówó ṣe pọ̀ lèèyàn ṣe ń pàtàkì níwájú ọlọ́run kódà ẹlòmíì ń bẹ táàrò pé kò já mọ́ nǹkan kan tí ó sì ṣe pó pàtàkì níwájú ọlọ́run látàkìrọ̀ nàmúrọ̀ àhàtà tó já la máa kọ́ mọ̀ ń sànù máa kọ́ mọ̀ fi hàn ọ̀tọ̀ la máa kọ́ mọ̀ ń sànù máa kọ́ fi hàn. ìgbà mi ń bẹ ẹnìkan ṣoṣo a sì máa fojú ẹnìkan wò ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ó sì ṣe déédéé ẹgbẹ̀rún èèyàn nípò níwájú ọlọ́run. لتحكرن صغيرا في مخاصمة إن البعودة تدمي مقلة الأسد إن البعودة تدمي látàkìrànà sọ̀gìrà òun fi mú ká sọ́mọ́tì èèyàn máa wú ọmọdé ń gbà míì pé kí lè lè já mọ́ ẹ̀wọ́ kan tí n bá fi yí ọ báyìí ọ gbàgbé ẹ̀ à ó lè má jẹ bẹ́ẹ̀ mọ́. ìmọ̀ká sọmọ tí tó kọ́lé latal asadi. wọ́n ní ẹ̀fọn bó mọ yẹn ó lè gbẹ̀jẹ̀ lójú kìnìún nígbà ọba kó sí kìnìún lójú títí kìnìún fi ara ilé kanna lójú ojú kìnìún ọba máa ṣẹjà orí kí ló ṣe orí ni la ilaha illa bí kìnìún ṣe tó yẹn ẹ̀fọn lè gbẹ̀jẹ̀ lójú ẹ̀ bí gbogbo yẹn bá ti wáyé èèyàn èèyàn ó ṣe pẹ̀lẹ́ béèyàn bá ń lọ títí ń gbà mí bọ́kọ̀ bá sì ra ha ọkọ̀ mọ́tò bàbá olówó tó bá jáde ẹgbọ́rọ̀ níjọ́ kan kọ́lọ́n kó ṣàánú wa lórílẹ̀‐èdè tá a wà yìí bàbá kan bẹ nínú ọkọ̀ òun àti ìyàwó ẹ̀ àwọn ọlọ́pàá ti máa ń dúró láàrin títì yẹn wọ́n wá dá mọ́tò yẹn dúró kí mọ́tò mi ò lè kọjá ṣùgbọ́n nìyẹn mo rò pé èèyàn ńlá kan ní òun àti ìyàwó ẹ̀ àwọn ò dúró bí wọ́n ṣe lọ nìyẹn ọlọ́pàá náà bá sáré lọ bá wọn bí sáà ń fìbínú sọ̀rọ̀ pé kíní kan kọjá kan kò mọ̀ pé èèyàn ńlá kan ni ẹni tó wà nù ọkọ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe jáde nìyẹn ó sì fọ etí ẹ̀ ó wá ní kíyàwó wọn gbẹ́ etí ọlọ́pàá yẹn ṣé ẹ mọ̀ pé gbogbo yẹn wò pé ah bó o lè lè ṣe jẹ́ tí ń gbọ́ ọlọ́pàá létí báwọn yòókù rẹ̀ tó wọ́n ṣe dé nìyẹn bó ṣe yọ id card ní tó ń jẹ́ gbogbo ọba bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ọba nìkan gbé ọlọ́pàá yẹn sínú mọ́tò ọlọ́pàá ọmọ dẹ̀bẹ̀ gbogbo àwọn èèyàn ẹ̀gbọ́n máa ń bẹ̀bẹ̀ omi sì fẹ́ lè máa bọ́ lójú mi mo ní ah sọlọ́pàá yìí sọ ṣe tí ò dá ni mo ní ah bó làwọn yẹn ṣe ń lọ ọlá báyìí ní tí wọ́n á ń bẹ̀bẹ̀ pé ẹ bá ń bẹ̀ mọ́ mi la ilaha illallah pẹ̀lú yunifọ́ọ̀mù àmọ́ ah, tó o bá ní id card kan lọ́wọ́ sọ ni kò fi ṣàbòsí ni gbogbo wa náà la rí i tó o ṣe o jẹ̀bi ní tó ọlọ́pàá yìí ṣe kò tí kọjá àyè rẹ̀ wọ́n obìnrin yẹn ń gbẹ́ etí ẹ̀ ọlọ́pàá yìí ò lè gbọ́wọ́ nígbà tó ti ra id card ni wọ́n á ń bẹ̀bẹ̀ wọ́n sá ọ̀sán nìkan sá sínú ọkọ̀ gbogbo àwọn ọlọ́pàá tó kú mọ́ bẹ pẹ̀lú yunifọ́ọ̀mù náà ń dọ̀bálẹ̀ kó tó fọ ọlọ́pàá yẹn lẹ̀ jẹ̀mọ́ níbo la fẹ́ bá yẹn dé bẹ́ẹ̀ sì ni ó jẹ bọ́rọ̀ nàìjíríà wá ṣe rí nìyẹn oníkàlùkù ń lo ipò rẹ̀ láti yànyàn jẹ láti fìyà jẹ ọmọlàkejì Kila la wá jẹ́ ẹ wo dídí anabi ọlọ́run sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní fata ti rúdà hàn fata kọ́ nàmínà bọ́ ọba lè lé wọn pẹ́rẹ́ ó sì wà nínú ọ̀kan nínú àwọn alábòsí lọ́dọ̀ àwọn ọlọ́run tọ́lọ́n bá lè sọ yẹn fún dídí anabi ipò wo lèmi wá nílé mi ọlá wo ni mo ní àṣẹ wo ni ń bẹ lọ́wọ́ mi tí mo ń dúró lérí wípé màá yan ọmọlàkejì jẹ́ tí ó sì sin tí ó ṣẹlẹ̀ jẹ̀mọ́ ọ̀yẹ́kẹ́yìn ó bẹ̀rù ọlọ́run àwọn ìṣesí yìí òun ló bi ilé ní débi pẹ́lú mi ń bẹ olówó ni ládùúgbò òun ò ní wá kírun ní mọ́sálásí gbogbogbò tí gbogbo èèyàn ti ń kírun rárá kò ní wá bẹ́ẹ̀ in tí ó máa sọ ni pé ẹbọn kó bá kọ́lé tiẹ̀ tán yóò wá yọ mọ́sálásí kan sínú ilé tó bá yọ mọ́sálásí kan yóò wá gba àfa kan ìwọ sáà máa pèrun ìgbà míì gan ó lè má wá kírun ọ̀hún o wọ sáàmà pẹ̀lú ẹ sáàmà kírun bẹ́ẹ̀ o tọ́ bá wa lọ bá wípé ah chief mọ́tàlásí wà ládùúgbò káàtì ẹ̀ mọ fọlá yín mi pé ẹ tiẹ̀ ń bá tiẹ̀ jẹ nǹkan kan ní owó yín ẹnu wípé àdìjọ́ ń kírun papà ó tún máa fi yún ṣe fáàrí o lè òun ò lè tò papọ̀ pẹ̀lú òun ò lè yóò ti wo gbogbo ẹ̀yin tẹ̀ wà ń sá fún un pé <laughs> látòkèdélẹ̀ ó wo gbogbo yín pé òun á máa fẹsẹ̀ kẹsẹ̀ pẹ̀lú ẹ̀yin yìí. Ah, láìláì òun ò lè máa òun ó yà máa kírun nù lò bọ́pọ̀lọpọ̀ àwọn olówó ṣe ṣe nìyẹn ẹni rí kọ́ wá mọ́sálásí tó ti kírun ọ̀hún ni o yóò ní mọ́sálásí tiẹ̀ tí ó mọ̀ dárùn rẹ̀ kí n bẹ̀ kò ní fẹ́ fara kóra pẹ̀lú àwọn èèyàn tó kù kódà ẹlòmíín bẹ kò ní fẹ́ kí wọ́n mọ̀ ọ́ mọ òun bẹ́ẹ̀ látara àìnító rẹ yóò máa rò pé mm, tí n bá ti lálejò mi ò fẹ́ kó máa yọjú sí mi mi ò fẹ́ tó bá fẹ́ rí mi ó ní time ṣùgbọ́n táwọn àlejò bá ti wà pẹ̀lú mi yẹn bí wọ́n ṣe rí ọ pẹ̀lú òun yẹn ìtìjú ló jẹ́ fún jẹ́mọ́ sóhun náà ṣèyàn ni ọlọ́mọ fìtínà wa bẹ́ẹ̀ yẹn bá rí ibi táwọn olówó míì ti ń ṣe ọlá tí wọ́n ti ń tẹ tí wọ́n ti ń jẹ ọlá níjẹkújẹ ẹ̀rọ ọlọ́run bó sì bàyàn sẹ́yìn ìwà ṣèyàn ṣe bẹ́ẹ̀ yàn lẹ́yìn náà ẹ wá wo dídí ànábì ọlọ́run ọba wa ń sọ ọ̀rọ̀ yẹn láti lè fi pe àkíyèsí ànábì muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ni má lé wọn lẹ́gbẹ̀ẹ́ rẹ bó tilẹ̀ jẹ́ pànábì kì í ṣe pànábì ń bàbá owó ọ̀bì ayì torí ẹ̀sìn náà ni ànábì ń rò pé bóyá àwọn èyí bóyá wọn á jẹ́ ṣètò ọlọ́run bóyá tabalẹ̀ àwọn èyí dìde fún wọn táwọn náà bá wá ń jókòó bóyá ọlọ́run lè lò bóyá ìyẹn lè lè jẹ́ kẹ́mi wọn ó gba islam torí dáwà lànàbì ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọlọ́run ní rárá àwọn wọ̀nyí náà lọ́lọ́wọ́n bá fẹ́ lò àwọn tọ́lọ́wọ́n fẹ́ lò náà nìyẹn wọ́n lè má lówó lọ́wọ́ wọ́n lè má jẹ́ nǹkan kan tó ń ta ìmọ̀ lówó lọ́wọ́ wọn àwọn ní ọlọ́run lò ní sábàbí tí Islam fi kárí gbogbo ayé wọn ò nípò wọn ò lọ́lá wọn ò ní nǹkan kan ṣùgbọ́n Islam sì kárí gbogbo ilé ayé lóbi jẹ́ pé jọ́nà tọ́lọ́run bá ń sọ nígbà náà wípé àwọn tí mo fẹ́ lò ní yóò takò làákà èèyàn pé ah níbi táwọn olówó olùmọ̀ká wà olóòlù àwọn àwọn mẹ̀kúnnù ló lò àwọn tí wọn ò ní nǹkan kan jẹ́mọ́ ọlọ́run ló àwọn àbí òlò wọn ló fi jẹ́ pé ọlọ́run ti parí gbogbo ètò ẹ̀ ká má fojú rénà ẹnìkankan ká má fojú yẹpẹrẹ ẹnìkankan kí a sì mọ̀ wípé ọlọ́run ọba tó dá kó wá pẹ̀lú ààyè tó fi kó wá sí ó yọ bó ṣe ṣe ọlọ́run ọba fi ń sọ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ma alayka min hisabihim min shay'in. ma alayka min hisabihim min shay'in wa ma min hisabika alayhim min shay'in. ọlọ́nìrẹ̀ anabi àní bí ọ́ léèrè nípa ọ̀rọ̀ wọn nípa iṣẹ́ tí wọ́n bá ṣe àwọn ni wọ́n ní ládàá wọn ìwọ náà ló ní ládàá tiẹ̀ níwájú ọlọ́run wọ́n lé wọn kúrò nítorí àwọn àgbààgbà kèfèrí ìlú mọ́kà táwọn lówó lọ́wọ́ torí pé nínú táwọn kèfèrí fi yan gan nígbà náà owó ń bẹ lọ́wọ́ wọn ọlọ́wọ́n bá sọ nínú alukur'an ọlọ́wọ́n bá ní ankana dhamali wabanin àwọn ọmọ ń bẹ wọn ọmọ ọkùnrin lè máa lọ bí ogójì tí wọn máa fi ṣe fáàrí wípé bẹ́ẹ̀ nìkan bá ṣe fọ́nà wọ̀nà sáwọn táwọn bá ní bí ogún nínú àwọn ọmọ kọ́ lọ́ọ́ fàáyà yóò fàáyà wàbà ankana dàmàlẹ́ wàbà tá a bá sì ń sọ̀rọ̀ níbi tówó owó ń bẹ ràkúnmí bí ẹgbẹ̀rún one thousand ràkúnmí yóò máa di ọjà wọn kò ní di tán láti ilẹ̀ sham owó ń bẹ ọlá ń bẹ àwọn ẹ̀ náà ń wò pé táwọn ó bá tiẹ̀ gba islam kò yẹ ká máa ríru àwọn ilé pẹ̀lú àwọn lásìkò táwa wà yìí náà àwọn ẹ̀ náà ń sọ bẹ́ẹ̀ ẹlòmíì ó pé bóun ó bá wá òde tẹ̀síìrì ó lójú á jókòó inú ọ̀nù ọ pẹ̀lú àwọn àfikọ́ wa sọ pé àáfà wa gbé tẹ̀síìrì yẹn wá bá mi ní sítì róòmù mi àáfà mi náà pé ẹ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o àwọn olówó báyìí báyìí àwọn ṣe wọ́n invite mi wípé kí n wá mọ̀ ṣe wá sí tẹ̀síìrì wọn sórí ire lè bá àáfà Imam Malik rahimahullah rahmatan wasi'a kọ́lọ́wọ́n ọba kó bá wa kẹ́ àwọn ìmáàmù nìyẹn àwọn aṣáájú wa nìyẹn ẹni tó jẹ́ khalifa lásìkò rẹ̀ ìṣẹ̀lẹ̀ méjì bá ń ló ṣẹlẹ̀ ìkan nípa ti ọmọ khalifa ọmọ khalifa fẹ́ kẹ́kọ̀ọ́ bíi kálọ́mọ president ó fẹ́ kẹ́kọ̀ọ́ ó wá ránṣẹ́ àfa ìpẹ́tọ̀ àfa tó wà ń bẹ̀ ni pé ilé ike rẹ̀ yẹn ẹ gbé wá sí aṣọ rock nítorí pọ́nmọ́ mi náà fẹ́ máa kọ́ mbẹ́ àfa ah, wa ní bàbá gbé wá aṣọ rock ọmọ mẹ̀kúnnù nílé débẹ̀ ọmọ tí yín nìkan ni ó fẹ́ gbé wá sí pálásì ẹni tó jẹ́ olórí mùsùlùmí ìgbà náà nítorí pé òun fẹ́ kọ́ mọ òun ó kẹ́kọ̀ọ́ Imam Malik wa ni ẹ sọ fún khalifa wípé al-ilmu yu'ta wa la ya'ti alọ́mọ ń bá ìmọ̀ ni ìmọ̀ ìwà báyàn ẹ sọ fọmọ yín kó náà mọ wá sí mọ́sálásí ànábì níbi tá a ti ń kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ ìyẹn nìkan kọ́ bọ́ bá sì pẹ́ dé ẹnìkan ò ní dìde fún o ibi tá àyè bá kángun sí ibẹ̀ náà ni ó jókòó sí ìgbà tán lọ sọ léyìí fún khalifa khalifa ni ká irú àfáà tó ń fẹ́ kọ́ mọ̀ àwọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ náà nìyẹn. jama tó bá yẹ pé ìmáàmù mi ni yóò ah, ah, ẹ̀dá ṣé kí wọ́n á máa sùn bẹ̀. ẹlẹ́ẹ̀kejì náà olùdí khalifa òun ló sọ pé òun ní àwọn béèrè kan tóun fẹ́ béèrè tọwọ́ Imam Malik pé kí Imam Malik ọwọ́ Imam Malik ẹ wà fúnra yín ni àbísí kọjá káwá tún wá máa jókòó kalẹ̀ yìí èyí tẹ́ ẹ fẹ́ wá béèrè ẹ̀ lójú gbogbo èèyàn báyìí. kí la fẹ́ fà ẹ́ ń bẹ́ẹ̀ ó náà ni wípé ẹlòmíì ìgbéraga yẹn pọ̀ tayọ kó lè jókòó báyìí yóò wúra rẹ̀ pé a ah, wá wo gbogbo àwọn tó jókòó yìí ọkọ̀ wo náà gbé wá bí bí ọ̀kadà bí kẹ̀kẹ́ náà lágùn wá <laughs> bí kéèyàn bíi mẹ́rin márùn lórí ọ̀kadà kan kódà ó ba débi pé tẹ bá lọ invite ẹlòmíì fún program ẹ̀kọ́ bẹ́ẹ̀ pé àwọn wulẹ̀ pè náà ń àwọn ojú àwa mẹ̀kúnnù ara wa báyìí náà la pè ọdẹ ẹ̀ máa retí kò ní wá torí pé ó ti rí i pé àwọn tẹ́ ẹ fẹ́ tò ń papọ̀ mọ́ yẹn òun ju wọn lọ nínú ọrọ̀ ṣùgbọ́n kò lè sọ pé òun ju wọn lọ nínú ìmánì ṣùgbọ́n nínú owó nínú ọlá wọ́n kéré sáwọn tó ń lè bá jókòó jàmáà ẹ wá wòye tó ṣẹlẹ̀ lójú ayé anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run wá pàkíyèsí anabi tó ti bọ́lọ́run ti fẹ́ràn anabi tó sallallahu alaihi wa sallam ọlọ́nira ànábì ò gbọ́dọ̀ lé wọn fàtàtì rọ́dà. láàyè mi nínú alukur'an ìyẹn nu suratul kahf aya kan bẹ́ẹ̀nbẹ́ẹ̀ tó jọ léyìí náà nítorí àsìkò adubilayi mina shaitan rojim ọlọ́run ni wasbir nafsa kama alladina yad'una rabbahum bilgadati wala shi yuriduna wajhahu wala ta'du aynaka anhum turidu zinata alhayati dunya ọlọ́run ọba ní rẹ̀ ànábì wasbir nafsaka ma alẹ́dínní adúná rọ́bà ń bilẹ̀ gàdá tí wàlá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn àwọn tí ò lówó lọ́wọ́ tí wọn ò ní nǹkan kan tó yẹ pé gbogbo ìgbà wọn mọ ìjọsìn fọlọ́run mọ́tálásí gbogbo ìgbà wọn mọ abẹ́ lọ́n gbogbo ìgbà wákàtí márùn-ún ìjà níjàmá nínú mọ́tálásí lóòótọ́ wọn ò lówó lọ́wọ́ ọlọ́run rẹ̀ ànábì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn má ṣe kájú rẹ̀ ńlẹ̀ kúrò lọ́dọ̀ wọn nítorí àwọn ta a kó ayé sí lọ́dọ̀ wípé ah báwọn èyí náà bá mọ̀ gba Islam iyì ni ó mọ̀ jẹ́ anabi ma mọ̀ rú bẹ́ẹ̀ àwọn tí mo ni mo kó ti ọ̀hún ọlọ́ni anabi ò gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ láàyè mí Quran lọ́lọ́run tún fi pè àkíyèsí adé Muhammad sallallahu alayhi so tọ́lọ́run bá sọ eléyìí fún jẹ́mọ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ tí ń bẹ wa ọmọ ọ̀dọ̀ ọmọ ẹṣẹ wa ọmọ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ àbáwọn ọba kó sábẹ́ wa àbáwọn ọba tó kó ìjẹ ìmú wọn sí wa lọ́wọ́ ẹ mẹ́jà fojú wọn. torí pé ọlọ́run ló mẹni tó lápọ́nlé jù lọ́dọ̀ tiẹ̀ ó lè lọ́ọ́ kọsẹ̀ látara sọláfà fi sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ pé látàkìrà nàmúra án. látàkìrà nàmúra án àtàtúnjẹ rìbá wò kàkọ́dà bá kọ́mà ìsàlù bá kọ́mà fíà wọ́n kọ́dà bá. الدال والذل في تصوير واحدة الدال أربعة والذل سبعمائة الدال والذل في تصوير واحدة الدال أربعة والذل سبعمائة الدال أربعة والدال سبعمائة bàbá kọ dhal àti dalu àti dhalu bàbá kọ kalẹ̀ ẹ rí i pé bákan náà là á ṣe kọ ẹnu ọmọ yẹn náà fi yàtọ̀ fi ṣùgbọ́n tá a bá gbé lórí òṣùwọ̀n tá a bá ní ká dáàlì yẹn bó ṣe mọ fọ́ọ̀ péré ni dàlù tó tẹ̀lé yẹn seven hundred ni wọ́n sì jọra wọn. Adalu àrùbá àtún wà dàlù anasu yajumọ ohun ṣàmúlò wà bẹ́ẹ̀ náà wù mú. anasu yajumọ ohun ṣàmúlò fi dín farikun wà fi àdábì wàlẹ̀ hasabi. fi dín farikun wà fi àdábì wàlẹ̀ hasabi. fi dín farikun wà fi àdábì wàlẹ̀ hasabi. anáṣọ yajimọ̀ ohun ṣàmúlò wà bẹ́ẹ̀ náà mú ìjẹ́ èèyàn kó gbogbo wa pọ̀ èèyàn náà ni gbogbo wa a máa jura wa lọ níwájú Ọlọ́run fìdí ní fàrẹ̀kọ́ níbi ká ní àkàkún ẹ̀sìn níbi ìmánì ajurawa lọ fìdí ní fàrẹ̀kọ́ wàfẹ́ àṣàbẹ̀ wàlẹ̀ àṣàbẹ̀ fìdí ní fàrẹ̀kọ́ wàfẹ́ àdàbẹ̀ wàlẹ̀ àṣàbẹ̀ níbi ká bẹ̀rù ọlọ́run ká lọ́n tọkàntọkàn ọlọ́run ló mọ̀ ẹ́ ajurawa lọ́nbẹ̀ẹ́ kódà ẹlòmíì tá à ń bẹ ló já máa sọ ó lè jẹ́ pé àáfàá ti ń tí gbogbo lẹ̀ ń rọ́ ẹnìkan sì ń bẹ káàfó tó dé ó ní à ah, ẹ dákun ẹja ń lọ nu àga táàfó jókòó sí àkùnrin dá káàfó jókòó lórí à ó sì ṣe é ṣe kó ṣe pé ẹni tí ń nu àga àfa ó lápọnlé lọ́dọ̀ ọlọ́njẹ tí ń bọ̀ tílẹ̀ ń rọ̀ lọ. ìfarẹ́kọ́ wà fẹ́ wá. wà fẹ́ àdábẹ̀ wá. èyí ló ṣe kókó nú ẹ̀ ní kíkó táníyàn rẹ̀ ṣe kì í ṣe bó ṣe pọ̀ tó lọ́lọ́wọ́n bá ń wò kí làníyàn tí kó wá fi ń ṣe so látara adé eléyìí ló fi jẹ́ pé gbogbo èèyàn ni wá àjọjọ jákírun ṣùgbọ́n fi díínì farẹ́kọ́ wà fẹ́ wà fẹ́ àdábẹ̀ wá. níbi ká tún níwà ọmọlúàbí atújura wa lọ ẹlòmíín bẹ wọn ni ah, ẹranko lágbájá kì í ṣèyàn ó lè mọ kí ó kọ́ máa fọ lárúbáwá bí ọ̀pẹ rẹ̀ ṣùgbọ́n tọ́rọ̀ bá kọ̀rọ̀ wọn kì í sọ ọmọlúwàbí fìdí ní farakọ wà fẹlẹ àdàbẹ wàlẹ àṣàbẹ fìdí ní farakọ wà fẹlẹ àdàbẹ wàlẹ àṣàbẹ. níbi ká lẹ́kọ̀ọ́ lé kárẹ́ni tọ́ni ká sì gba ẹ̀kọ́ ajura wa lọ́nbẹ̀ẹ́ ẹlòmíín bẹ́ẹ̀ máa wò pé ah sọlẹ ah, yìí ò lẹ́kọ̀ọ́ lé ni sọkọ láwọn èèyàn kọ ni àbóhùn ni ọgbẹ kọ. àdàbẹ̀ wálé hasábẹ́ fẹ́ẹ́dì ní fàrẹ́kọ́ wàfẹ́ àdàbẹ̀ wálé hasábẹ́. ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbàgbé láàrin ijọ́ kan yóò sì súyàn níbi àwọn ìwà ìlẹ́kọ̀ọ́ tí ó máa bẹ lọ́wọ́ ẹ̀ níbi àwọn ìwà ìkónira báyàn tí ó máa bẹ lọ́wọ́ ẹ̀ fìdíni farikun wà fil adabi wal hasabi. fìdíni farikun wà fil adabi wal hasabi. wal hasabi a tún ní bíbí jura wa lọ a níran gidi jura wa lọ ẹlòmíín bẹbẹ bẹ wá wò látòkè délẹ̀ wà èèyàn rewò èèyàn tó wúlò wo ni à ń bẹ nùnà rẹ̀ ó dàbẹ̀ pé bọ̀dá Django ẹnu pé wọ́n kàn mọ́ sádà náà ni ó dúdà ipá àwọn nìkan ló tún fẹ́ ó nìkan ló tún fẹ́ ṣe díẹ̀ kò wá sí èèyàn gidi kankan kọ́ wà fẹ́ àdábẹ̀ wàhálà ẹ sì máa rẹ́ lómi wọn ọ̀rọ̀ rẹ̀ ò lè má rí bẹ́ẹ̀ wà fẹ́ àdábẹ̀ wàhálà wọn ni kò lè má rí bẹ́ẹ̀ àwọn òbí tó bí bí wọ́n ṣe dá nìyẹn àwọn tó tún bí àwọn ènìyàn yẹn kódà àwọn lè má fowó wọn ṣùgbọ́n níbi ìwà dáadáa níbi ìwà ọmọlúwàbí kò lè má rí bẹ́ẹ̀ bàbá rẹ̀ náà bàbá rẹ̀ ṣe jẹ́yàn dáadáa nìyẹn bàbá tó bí bàbá rẹ̀ bó ṣe jẹ́yàn dáadáa náà nìyẹn lẹ́ẹ̀fì máa rẹ́ lómi ń bẹ́tẹ́ pé ntí ó wo gan nìyẹn bẹ́ẹ̀ fẹ́ fẹ́ mọ́ lónìí ṣé ebi báyìí ló ti wá ah, ẹ̀jẹ̀ ó torí pé àwọn èèyàn gidi ni wọ́n bí inú ìran gidi ló ti jáde àwa wa lọ tó bá ti wá rí bẹ́ẹ̀ kónúkálukú ó ṣe pẹ̀lẹ́ inna akramakum indallahi atqakum. ká má wàá tiẹ̀ lọ látara ara wa èyíkéyìí nínú ipò tó lọ́n bá fìyàn sí kéèyàn má tẹ lómi gàràgàrà bẹ́ẹ̀ ni pé kò jẹ́ nǹkan kan ìwọ lè rò pé wọ́n ló tóbi jù lójú àwọn èèyàn kó sì ni tá a rò pé ó jẹ́ yẹn òun ló sì wúlò lọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run abẹ́lọ́wọ́n bá ní tóbi rẹ̀ ẹ̀kọ́ tó kó kọ́ wa ọlọ́run kúkú mọ̀ pàánà bí ò ní ṣìṣe sallallahu alaihi wasallam ọlọ́run sì ti mọ̀ pàánà bí ò fìgbà kan sí nínú alábòsí ṣùgbọ́n èyí tá a kà lẹ́ni ẹ̀kọ́ ló jẹ́ fáwa ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má máa máa sọ pé torí pa á ti ráwọn èèyàn ńlá kan ká wá fojú rí náà àwọn èèyàn tá a ti jọjọ wà tipẹ́ nítorí pé àwọn èèyàn ńlá ti wá dé àwọn èèyàn ò wá jẹ́ nǹkan kan mọ́ a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kéèyàn máa wàá ṣe lọ́hún látara àwọn ẹ̀dá ọmọnìyàn abẹ́lẹ́ wọn bá ní tóbi eléyìí tí a ọlọ́run ti ṣe wá láǹfààní àwọn ilé tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ náà lọ́njọ́ wúlò fún wa. kalimatani khafifatani ala lisani thaqilatani lórí ìlànà àbíbátani. salatu wa salamu ala rasulillah àkọ́kọ́ àwọn ìbéèrè tó bá ti wà pásọ́nà ó dáa kéèyàn máa rí àwọn afa kó béèrè lọ́wọ́ rẹ̀ torí pé àwọn nǹkan tí bá ń ṣẹlẹ̀ báyìí mọ́ṣáláṣí ibi téèyàn wà tó dẹ̀ ń kàn yẹn gbọ̀ngbọ̀n èèyàn lọ̀rọ̀ yẹn kàn kéèyàn lọ bá afa pé condition tí mo bára mi ni bó ni mo ṣe lè ṣe so ìdáhùn yẹn nìyẹn ló nídìí ẹ̀ kò sí fún general kìíní torí pé ẹlòmíì tó bá lọ gbé yóò lọ apply rẹ̀ lọ́nà míì circumstances tí wọ́n dẹ̀ ń fojú winá ń bẹ̀ yẹn ó lè má sí fóun so ti wà báyìí so àwọn ìbéèrè mi wà báyìí tó pé àyíṣà bá dáhùn rẹ̀ so ẹni tí nǹkan kan bá kàn yóò wà á béèrè lónìí nìkan èèyàn wà lè fún ní mọ̀nà pé gbé báyìí gbé báyìí kódà mí lè bùkátà pé èèyàn bá tẹ̀lé èèyàn ó tẹ̀lé tó pé gbà mí ń bẹ Yorùbá bọ̀ wọ́n ní àìfẹ̀lẹ̀kébòsì ni òjá fẹ̀lẹ̀ jó ẹlòmíì òdodo ní sọ ṣùgbọ́n wọn ò ní gbà fún nítorí pọ́nà tí ó fi ṣe kí ni o tí ó fi sọ nǹkan o tá a bá sì gbọ́ lẹ́nu ẹlòmíì ẹlòmíì pé òun ò sọ báyìí ṣùgbọ́n tá a bá dáhùn ẹ̀ generally ó lè jẹ́ pé bí ó ṣe lọ lò ó wọn ó sì máa sọ pé àfàṣe koní náà lọ sọ pé <laughs> kó ṣe báyìí tó kọ́lọ́kọ́ la tóbi rẹ̀ kó ṣàánú wa ìbéèrè àfà tó ṣe program lórí tẹlifíṣàn àfa ní inú ti bí wọn ọ̀sán ni fọ́ tẹlifíṣàn ìwọ náà lọ owó kọ́ lọ tó bá ti lówó ìwọ náà lọ sponsor tiẹ̀ lọ sọ tiẹ̀ òun lọ́wọ́ à ń bẹ̀ lásìkò yẹn ọlọ́wọ́ la tó bẹ̀rẹ̀ kó ṣàánú wa ẹ jẹ́ ká gbìyànjú kí ajíkẹ́mi wọ́wọ́ mọ́ téèyàn bá ti ń sọ̀rọ̀ kéèyàn ó mọ̀ ní ìkórira torí pé tó ti níkórira ẹnìkan lẹ́mìí àbáwọn èèyàn kan tó ti fẹ́ sọ̀rọ̀ o ò ní rí ọ̀rọ̀ ń sọ òdodo tó yẹ kó sọ ò ní rí sọ ìtara warawara èyí tó ti wà lẹ́mìí rẹ̀ ń òun ló fi máa sọ̀rọ̀ sotiye irú tẹ́ àfa yẹn ń sọ kò sí pé wọ́n kórùngbọ̀n àhánu kò sẹ́ni tí ń kórùngbọ̀n àhá ẹnu ọ̀rọ̀ ń gan wọlé sẹ́nìkan wọ́n kórùngbọ̀n àhá ẹnu so ọ̀rọ̀ ń gan kò bó sígà ọ̀rọ̀ ń gan kò correct ambulance ta ṣe àwọn nǹkan yẹn kéèyàn ó dẹ̀ sọ́ra wa an taqulu ala Allahi ma la ta'lamun kéèyàn má máa lọ sọ téèyàn ò mà nípa ọ̀rọ̀ ìsìn ẹ̀ṣẹ̀ tó tóbi ni pàápàá jùlọ lórí rédíò àbí lórí tẹlifíṣàn so gbogbo ẹni tó bá jẹ́ àfa máa ń sọ́ra ẹnìkan á bá ń pẹ́ àì má gbúrò yín lórí rédíò púpọ̀ mọ́ni máa ń sọ́ra àti lọ sọ̀rọ̀ lórí rédíò nítorí pé ọlọ́run ló mọ ibi tọ́rọ̀ yín so bàbá sì sọ̀rọ̀ lórí rédíò ọ̀kan lè rí mi títì ẹ má bàbá yìí ó ti sọ fún mi lẹ̀ bóyá bí ọ̀sẹ̀ kan kí n ti yẹ n ti ń lọ sọ kí n yẹ wò dáadáa nítorí pé Ọlọ́run ló mọ ibi tí ọ̀rọ̀ ń wòde ṣùgbọ́n ẹlòmíì báyà ọkàn jẹ sàárì tán ni wọ́n kọ̀lù ẹ̀ lọ sáré inú rẹ̀ náà dùn pé wọ́n pè lórí rédíò ọ náà ṣe pínapína lọ́bẹ̀ so Ọlọ́run ló mọ ibi tọ́rọ̀ yìí ó dé ó sì lè má lè padà sórí rédíò àtúlẹ̀ sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ so àwọn nǹkan báyìí ó lágbára so kọ́lọ́n kó ṣàánú bẹ́ẹ̀ bá wà mẹ́ni yẹn èèyàn lè rí sotí ẹ bá jẹ ká mẹ ni ẹtẹpẹ téèyàn lè rí ni sotí kò sẹ́ni táwọn ò lè rí torí pé àbẹ nìkan kàjà sotí so èèyàn ò rí èèyàn ó sì ṣàlàyé fún pé báyìí báyìí báyìí so kọlọ́n kó kó ṣàánú wa èyí tí ń fẹnu yẹpẹrẹ yẹn sunna àná muhammad sallallahu alaihi wa sallam gbogbo ẹni tó bá sì ti ń fẹnu yẹpẹrẹ sunna onítọ̀hún yóò yẹpẹrẹ láyé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé gbogbo àwọn èèyàn tí wọ́n máa ń gbógun ti ọlọ́run àti sunna anabi sallallahu alayhi wa sallam kúbìtù kàmá kúbìtà alladhina min qablihim wọn ó sẹ̀sìn ká tó fààyè lẹ̀ tí o kọ́lọ́n kò sọ wa ń bẹ̀ sorú ẹni bẹ́ẹ̀ kéèyàn orí kéèyàn tó bá tó bá yẹ pé òun àti àáfóun sunna kan jọjọ níra wọn sínú ká lọ yanjú ọ̀rọ̀ láàrin ara wọn ṣùgbọ́n kó má lọ máa sọ nǹkan tí ó mọ̀ nípa òfin ọlọ́run kọ́lọ́n wọlá tó rẹ̀ kí kó ṣàánú wa. هذا والله Ah, mi ò lè sọ nǹkan kan lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí ìbéèrè nípa alágẹmọ ọ̀gá ọ̀gá àlè o èyí tó lálàáfíà jù ní ọ̀rọ̀ nù torí pé wọ́n sin mọ́ ìran àwọn aláǹgbá kankan yẹn hadisi sì wà lórí wípé àlè jẹ ọmọ ẹlẹ́ kankan ká pa gbogbo àwọn kan yẹn aláǹgbá náà àlè jẹ so wọ́n sin mọ́ gbogbo àwọn kan wàbí táálí tán bá ti sin mọ́ bẹ́ẹ̀ àlè so oògùn náà sotí wíńtà bá lè jẹ tó jẹ halal náà lálẹ́ jẹ lálẹ́ lè fi sọ̀rọ̀ wàhálà ṣùgbọ́n tó níjà padì hùn mi tí ì lè sọ̀rọ̀ kan lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí bóyá lọ́la àbọ̀túnla inshàlá tàbá kàǹkan lórí rẹ̀ èyàn tàbá sì rẹ̀ tó ti kàǹkan nípẹ́ so wọ́n lè fi ṣe wá láǹfààní wallahu alam. wítìrì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. wọn èèyàn lè kí wítìrì mẹ́tẹ̀ẹ̀ torí pé tí ń náà ni nǹkan tí nǹkan méjì ò lè pín tó ti yé kò sí ṣàfihàn wítìrì gbogbo táà ti ń kíbọ̀ náà ṣàfihàn nìyẹn méjì méjì méjì. méjì so wítìrì ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ yọkan ó lè jẹ́ márùn ó lè jẹ́ méje so bẹ́ẹ̀ nìkan bá kí gbogbo wítìrì ohun tó fi ṣe mẹ́ta papọ̀ lẹ́ẹ̀kan náà tó kí wítìrì náà lókè so ti yé kò sí láì fi bẹ́ẹ̀ ṣùgbọ́n máa ń da kéèyàn ó dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ kéèyàn ó tó máa gbé nǹkan tuntun bá ń wá kí mọ́tàlásí máa wàá dàrú torí ibi tó ti lọ dìde òjòkó àwọn yóò rí ìwọ lọmọ tó ń lọ ọba wa ń bí <laughs> nígbà tí wọn ò mọ so Ọlọ́run kọ ọlá tóbi rẹ kí ó sànù náà. kùnúùtù nínú irun ọ̀ràn yàn. kíké kùnúùtù nínú irun ọ̀ràn yàn kùnúùtù nawazil òun ló bá súnà mu bóyá ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ láabi kan ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí kan àbí àwọn fìtínà kan ṣẹlẹ̀ gbogbo òrun tá a bá kí àlèmọ̀ ṣe káfí máa bẹ lọ́hùn ìgbàláyé wa gbogbo òrun kì í sàsùnbà nìkan ṣùgbọ́n tí nǹkan yẹn bá ti lọ kò lẹ́tọ̀ ká wá sọ gbogbo ẹ̀yìn irun di pé àsàmọ̀sẹ̀ kùnútù àsàmọ̀sẹ̀ kùnútù so ti wà bàtà tó wáyé pàwọn ìṣẹ̀lẹ̀ kan ó ń ṣẹlẹ̀ tó jẹ́ ìṣẹ̀lẹ̀ tó tó lágbára gan tó dẹ̀ ń pààyàn láyà so wà lè máa ṣe kùnútù ní gbogbo ẹ̀yìn irun téèyàn ó máa ká sókè táwọn yóò máa ṣe àmì bàbá káyìí láta á ṣe kùnútù bàbá kí asúrì á ṣe kùnútù bàbá kí mọ̀gírí ṣe sùmọ́tí ò bá ti sí gbogbo nǹkan yẹn kéèyàn kàn á sáré kùn ṣe kùnútù lẹ́yìn ìṣá gbogbo ohun tí ó bá ti já láàyè ló mọ́. wọ́n ní kullu hayyin fahuwa tahir ọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ o ẹlẹ́dẹ̀ ńkọ́ só ti yọ abáyé tí ajá bá kẹnu bọ nǹkan àlò mumi nǹkan jẹun wa ní ti súnà sọ ni wípé a fọ̀ ọ́ nígbà méje ọ̀kan nù rẹ̀ a fi ìpẹ́ sí i ṣùgbọ́n tí ajá bá fi ẹnu yí wa la àní lọ fọ ara wa nígbà méje so ti yẹ torí pé nasu hadith yẹn idha fi ina'i ahadikum iná lànà bí sọ́nbẹ̀ bí ajá fi ẹnu láyàn lẹ́sẹ̀ akálàsì ọkàn lè nu nǹkan yẹn nù àlùwalẹ̀ yẹn ò o ò sì ní fọ ẹsẹ̀ rẹ nígbà méje ṣùgbọ́n nǹkan àlò bíi abọ́ òmùmẹ́ abọ́ jẹun pọ́ọ̀tù ṣebẹ̀ àwọn yẹn òun ni hadith yẹn òun ló ló dá yé e lórí sọhádà ni wọ́n bá kọjá èèyàn gbọ́n ni kì í ṣe pé èèyàn so ti wala wallahu alam ala èyí tó ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n ní wọ́n fọ̀ bẹ̀ tí ọ̀rọ̀ yẹn kò kò fẹsẹ̀ rinlẹ̀ tó wallahu alam òpégbà tí mo ṣe mi kan lẹ́nu yẹn gbọ́ mi ò rò pé mo sọ gbogbo báyìí gbogbo àgbàtà àti bẹ̀rẹ̀ rè ṣùgbọ́n tẹ́nìyẹn bá sọ bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ pé ó gbọ́kàn nínú àwọn wáàsí tí mo ti ṣe hadith yẹn fa inna ya'juja wa ma'juja lakum fida'un fida'an fa inna ya'juja wa ma'juja lakum fida'un fida'un. Hmm. amsa tini amsa mm. amsa tini ẹ̀yin lẹ kọ so so duma ni ó jẹ́ lakum fidaun so mubtada ni ó jẹ́ mubtada muakhar lakum yẹ yóò jẹ́ jar wal majrur mutaalliq ó wà nípò khabar so fidaun ó ní ó jẹ́ enti à ń sọ nbẹ ni wípé nígbà tá a sọ hadith wípé anabi asalaam ọlọba jọ bí dalikí àmọ́ tọlọmọ bá kó ẹgbẹ̀rún èèyàn jọ ẹnìkan ni ó máa tọ́ sí alìjẹnà gbàtà wọn sàbí gbọ́rọ̀ ẹ̀rù wa bá pé ah bóyá ni ó ṣe jẹ́ ah anábìrin tẹ bíbá yín náà yà ájújà wà àmọ́ àjújà lákùn fìdá o àwọn máa ájújà àti àwọn náà ó wà nù àwọn tí ó tí ó máa kún thousand yẹn ìtumọ̀ ìparí ọ̀rọ̀ yẹn nìyẹn pé yà ájújà wà àmọ́ àjújì wọ́n wà nù àwọn tí wọ́n á fi rọ́pò ọ̀pọ̀lọpọ̀ ayé yín gan nù nẹ́tẹ́ pé àwọn láfi láfi dín nǹkan yẹn ṣùgbọ́n àyè sábà sọ àdéhìsì yẹn délẹ̀ tán tẹ̀rìgì híban fún àwọn àwọn èèyàn kó kálukú lè kíyè sára hádà wallahu alam. wọ́n ní ṣé ó dára kí ọkọ àti ìyàwó jọ fọ ọ̀rọ̀ kan kí ọkọ wa máa pe ìyàwó rẹ̀ ní ẹranko ṣé tí ọkọ àti ìyàwó bá jà ṣé ó ní ẹ̀tọ́ kí ọkọ máa pe ẹ̀gbọ́n ìyàwó àbí àbúrò ìyàwó pé kí wọ́n kìlọ̀ fún àbúrò wọn tí kò bá fẹ́ ṣe orí burúkú. kọ́lọ̀ ọba fọlá tóbi rẹ̀ kọ́sẹ̀. tí ìyàwó náà bá sọ tiẹ̀ padà báwo ni ó ṣe máa rí lára òun náà ojú wo ni Islam bu ọ̀rọ̀ báyìí. ẹ rí i pé a wípé fìdí ní farikún wà fi àdábẹ́ wà hasabi fìdí ní farikún wà fi àdábẹ́ wà hasabi. ọ̀dà kéèyàn ní ládàbí ẹni tó bá lẹ́kọ̀ọ́ ah bó ló ṣe fẹ́ sọ jáde lẹ́nu ọ̀fẹ́ ṣe orí síyàwó ẹ̀ ah, yóò wù ọ́ bàbá tó fún ọ lọ́mọ kó fi ṣèyàwó ẹni tó ṣoore fún ni tán náà lẹni tó fún ni lọ́mọ kéèyàn fẹ́ ọwọ àti tí bàbá rẹ bàbá sórí ibú òun fi ọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá ìyàwó rẹ so gbóríṣiríṣi àwọn nǹkan báyẹn ìwà aláìlẹ́kọ̀ọ́ ni kí lóbìnrin ọ̀dọ̀ obìnrin míì yóò ti ọ̀pá bọ̀ lẹ́nu débi pọ́fẹ́ sísọ ṣùgbọ́n tí ń jọkùnrin náà nìyẹn òun náà ni pé làákàyè tọ́lọ̀ fọkùnrin òun ọkùnrin ó sọ́ra èèyàn ò ní sì sọ nínú ọ̀rọ̀ so ti wà báyìí kò pọ́n èèyàn lé kò júwe èèyàn gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ kí èèyàn máa sọ fún ìyàwó èèyàn pé sọ fẹ́ ṣe orí ibú ni kò bá mu rárá bó ti wùlẹ̀ ọmọ so ẹ jẹ́ ká gbìyànjú téèyàn bá jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ irú gbólóhùn báyẹn ò lè máa jáde ní lẹ́nu èèyàn kódà ẹlòmíì ó máa kọ́ọ̀lù ìyá ìyàwó rẹ̀ báyìí ẹ máa gbọ́ bí ó ṣe máa sọ so pé ìyá ẹ fọwọ́ mú ilé ọkọ tí ẹ̀yin lẹ fẹ́ lé ọmọ yín lé ọkọ ẹ̀yin àà wọ́n bá tiẹ̀ jẹ́ báyẹn náà kì í ṣe bó ṣe sọ náà nìyẹn torí pé ti wà nípò ìyá rẹ̀ bó ṣe wà ń bọ́ ọba fẹ́ wọlé bí ọba tí ìborí ọ wọlé ìyá ìyàwó èèyàn kódà bí ń ró sọmọ́yà lọ́wọ́ o lè wọlé ìgbà àyà ìyàwó rẹ̀ o lè rí torí pé ti wà nípò ìyá fún ọ so àpọ́nlé ta gbúdọ̀ fún ìyá wa a gbúdọ̀ fún ìyá ìyàwó wa so àwọn tí a sì fẹ́ mọ lọ́dọ̀ wọn ẹ̀gbọ́n ìyàwó wa àbúrò ìyàwó wa ká mọ fún wọn ní ọ̀wọ̀ wọn ká sì mọ fún wọn ní àpọ́nlé níta ń pè ní ìjọmọ nìyẹn nìyẹn ìyẹn làwọn àgbàlagbà jọ máa ń wò pé àní fẹlẹ lọ ẹranko lè yí ẹ má fún eléyìí lọ mọ ó dẹ̀ lówó lọ́wọ́ wọ́n dẹ̀ mójútẹ́sìn àní ẹranko ni <laughs> lélẹ́yìí wọ́n mọ tí wọ́n rí tí wọ́n fi tán fi ń sọ bẹ́ẹ̀ irú àwọn nǹkan yẹn kò tiẹ̀ yẹ ká máa rí i lọ́dọ̀ àwọn tẹ̀sìn bá yé lára ẹ̀ torí pé àríkọ́ṣe la gbọ́dọ̀ máa jẹ́ ní gbogbo ibi tá a bá ṣe kíni o ní gbogbo ibi tí a bá wà so kọ́lọ̀ ń kí wọn látọ̀ rẹ̀ kó dáa kò sí lẹ́tọ̀ wàhálà wàhálà wàhálà àwọn mọ̀lẹ́kà ta ní wọn wọn èyí rìn ní wọn orí ilẹ̀ ọgbà wọn bó wàá ní kìrámọ́ńkà ti bí náà yàrá múnà mọ́tò fàálù sẹ́yìn tó bá fẹ́ máa tọpa bọ ìsà iṣẹ́ ọlọ́run onítọ̀hún ó kàn kàn dánwò ni àwọn màláìkà tọ́lọ̀ ni wọ́n ń bẹ pẹ̀lú wa bí wọ́n ṣe ń bẹ pẹ̀lú wa ó yọ ọlọ́run sọ ti yé ó yọ ọlọ́run lórí èèyàn ṣùgbọ́n tá à ń ka tẹ̀síìrì tá a tú ó ní pé ọlọ́run ń fèsì lérí ọ̀rọ̀ àwọn kèfèrí tán ní kọ́lọ́run sọ àwọn màláìkà kalẹ̀ káwọn náà máa rìn káàkiri báyìí ká máa ṣe wáàsí ọlọ́run fi sọ wípé kò pọ́síbù káwọn sọ̀kalẹ̀ pẹ̀lú bá a ṣe dá wọn kán káàkiri lórílẹ̀ ìtumọ̀ ẹni táwọn sọnù tẹ̀sí yẹn ṣùgbọ́n pé àwọn mọ̀lẹ́kà ń bẹ pẹ̀lú wa kò sí méjì ń bẹ bóò ni wọ́n ṣe wá rìn tọ́ ọlọ́run ló ní máa pa yẹn ọlọ́run ló ní nípa yẹn now ẹni tó jẹ gbèsè tó sì ti sọ pé promise mú wa tó tí ò sì wá bọ́ bọ́ sí téèyàn náà ẹni tó jẹ wá lówó ọlọ́run ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ tá a bá ti rí wípé bóyá àìlera ni òjò orí àdéhùn yẹn ń ṣe so ti ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọn náà tó o ti mọ̀ yí pé ọ̀la kò sí nǹkan kan ẹ̀dá kan yá fifty thousand bẹ́ẹ̀ ilé ọ̀la ẹ̀dá padà tó bá ti di lẹ́yìn àsùnbà lọ́la ṣe ọ́ lọ jalè lóru ni òun náà sì mọ̀ pé kò sáṣọ́ránsì pé ìgbà tó wá dẹ̀yìn àsùnbà ọ̀bà wa mọ́tálásí ìgbà tí wọ́n délé rẹ̀ wọ́n ní ah wọ́n mọ̀ tí wọ́n mọ̀ náà lọ kú tọdún lánàá nílà ẹ̀ ló sì ní kí ẹni yẹn náà yẹ pé ọ̀dà wọ́n sáàdì láyà tàlàfíà sọmọ kí tó bá sọ pé kò sówó ni pé ó ṣe sọ yẹn ọkàn bíbà téèyàn kàn tìyàn sí fúrì tó gbowó lọ́wọ́ ẹ̀ ni so ká sọ nígbà ah, ìyá mi ló pẹ̀lú ògbó ọlọ́run yóò tọ́sẹ̀ kan yóò tọ́sẹ̀ méjì pẹ̀lú pé èèyàn ti fọkàn ta pé màá rí tí ò bá wá bọ́ sí bí èèyàn ṣe rò tó kẹ́ni ẹni ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹni yẹn so inshallah bẹ́ẹ̀ ká kò sí nǹkan tó burú mbẹ torí pé irun tàràwì ìgbà míì ń bẹ lẹ́kẹ́bi tí nǹkan ti rọrùn gan a lè kí méjì ká tún sinmi ká tún dìde ká tún máa kí ìyókù náà lọ so ti yé tí màá bá nítọ̀ ọ̀rẹ́ ẹ̀yìn ẹja farabalẹ̀ o ká gbọ́ wá sí bá gbọ́ wá sí tán ká kí wítìrì wá sí kò sí ìṣkáàlù ń bẹ ṣùgbọ́n èyí tó dáa pọ̀ ká kírun tán tàbá kírun tán ká bá àwọn èèyàn sọ ọ̀rọ̀ ọlọ́ torí pé ó lè wá sí tẹ́ ẹni ó jókòó fún kẹ́ kò ní dúró ó lè tó bá lóun fẹ́ lọ tọ̀ sẹ́ wọ pé kọ́ mọ́ jáde ẹ̀yọ́ bàbá ọ̀tá ń tiẹ̀ so ẹ kírun tán kẹ wá ṣe ẹni tó bá jókòó náà ó jókòó tó ti yé ẹni tí ó jókòó jókòó ẹni tí ó sì ní jókòó kò ní kò ní jókòó so kọ́lọ́wọ́n bá kí okun wa lọ́wọ́ ẹ nàám ìrọ̀ pé òkú kan ká máa ṣàdúrà fókù lọ́dọọdún àbòsí ńlá ni òkú ọjọ́júmọ́ lọ́yẹ ká máa ṣàdúrà fún níṣẹ́jú ìṣẹ́jú kò sí nínú pé èèyàn fẹ́ràn òkú ká wá a ti mú ọjọ́ kan lọ́dún a fi máa ṣàdúrà fún la ní gbogbo ìgbà tí yàrá bá ti rántí òkú èèyàn kí yàrá máa tọrọ àdúrà fún kí yàrá máa tọrọ ìyẹn ni súnà ṣùgbọ́n a fíìsì ọdún kan oṣù mẹ́fà mẹ́fà gbogbo eléyìn àdádálẹ̀ a ti ti fẹ́ mú ọdún mi nìyẹn torí kó tó bá yá táwọn àrọmọdọ́mọ náà bá tún báyìí náà ó tún mọ̀ pé bá a ṣe máa ń ṣe nù yóò bá tún dọdún mi so kọlọ̀ kó ṣàánú òkú wa wọ́n bùkátà ká máa ṣàdúrà fún wa ní gbogbo ìgbà ká máa ṣe sọ́dákọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe àwọn sọ̀dákọ̀t tó lè bókun èèyàn ṣe é àwọn èèyàn ṣe ọ̀nà ni ò da yìí nísìn àwọn ọmọ rẹ̀ wà ń lo èbó kán wá da ọ̀nà yìí gbogbo èèyàn máa ṣàdúrà fún wọn pé kí ládàá yẹn lọ́mọ bá èló náà fẹ́ ná owó tí wọ́n sì waste lórí kí wọ́n pa àmọ́ lóun ó ṣe gbogbo ẹ̀ ó ju gbogbo nǹkan yẹn lọ ẹgbẹ́ bẹ́ẹ̀ o kan sádùúgbò tí ó supply gbogbo àwọn èèyàn lómi ládùúgbò kí ládàá yẹn lọ́mọ báyà yín tí ò sí láyé mọ́ gbogbo àwọn èèyàn ó ń bẹ nínú ṣẹ̀rẹ́ Islam àwọn so yín ó ń tó pé lọ́dún àbá gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ́n kí ó sànù ẹ jẹ́ ká dáa dúró báyìí inṣàlá kọ́lọ́n sọ àjọ làlámọ̀ tẹ̀sán subhanakallahumma bihamdik ṣẹ́dọ̀ ńlá yàrá ìdásọ́lùkọ́ àtúrò.